this is too much my people this is too much hey my correct people make una come see one guy when he come out Yoruba Nation hey Jesus Christ make una come hear wetin she in the talk o wetin he do on your Ife o hey hey hey this is too much man it's too much welcome to Boss Corners TV please if today is your first time of coming across my channel don't forget to subscribe hit on your notification bell so that whenever we upload video you'll be the first to be notified so my return is almighty god will bless you and for those that are sharing me out those that are going and coming back god will bless you i deal on royal home celebrities um i react to videos just the way i'm going to be reacting on this particular video so guys i'm going to be reacting without wasting no time yes guys let's go on this video and today's why we are here right now my people this one too much this uh, you know all these yoruba agitators people um see the way when he take uh, <laughs> the way when this guy this is too much for the king no no no no no e e, e too much so i dey expect uh, B, uh, you say na you dey fight Ooni of Ife fight so uh, make you come fight this one now uh, na that one wan see you no be say you go come come dey debunk video wey we dey do to distract us nobody can distract us guys so let's go and watch this video together god bless you. ṣẹ́gun gbára tẹ́ ń ṣe mí dìde tẹ́ ń ṣe mí wèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ láwọn àmì kò kẹ́ ọkọ tẹ́ ń ṣe mí oníṣà fún yín o kẹ́ máa mọ ọkọ tó kẹ́ máa mọ ọkọ tẹ́ ń ṣe èmi ṣáìdìre wà láì mo fọlọ́ bàbúrò àmì oníṣà fún yín ṣé ti padà yá wèrè ni àbákùntẹ́ kó sọ́run disturb orin yín ni sórí burúkú fẹ́ bá yín nínú ẹ wá sọ fẹ́mi pé ìjọba máa tó mú mi ọlọ́run máa pa ayé yín jẹ́ àtẹ̀yìn gbogbo dà prince àti gbogbo yín tẹ̀lọ́ tẹ̀lọ́ bára mi lórí ayé yóò ní dá ẹ̀ ní soríire èmi lẹ́lọ́ bára ṣe rò pé ṣeréṣeré wà lẹ́nu àwọn àgbọ̀n bá yín ṣeré tẹ̀ bàbá wa ṣeré ẹ wà ẹ lọ́mọ kan tẹ̀ ṣe o èmi wò pé kí n má joyè àgbà tí tó lómi nínú tó ń pariwo tẹ́lẹ̀ ni pẹ̀lẹ́ kí n sọ̀rọ̀ ẹ lọ́mọ kan tẹ̀ ṣe olè ọ̀fífẹ́ ẹ lọ́mọ kan tẹ̀ ṣe gbogbo àwọn bọ́ìsì tẹ̀ ẹ̀rọ wa ẹ lọ́mọ kan tẹ̀ ṣe kẹ́kẹ́ kórìí yín máa pé torí yín bá burú orí tàwa náà ó ń gbá lórí tàwa náà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ o ẹ wá ẹ má tó kọlẹ̀ ti very soon mo fọlọ́ ọba búra ṣé rò pé má máa gùn wá gàràgàrà ní ewó níwèrè ẹ wá ẹ lọ mọ nǹkan tẹ́ ẹ ṣe sẹ́ wá ọ̀gbẹ́ni orí ọ̀fífẹ́ àbí kílẹ̀ pé ra yín tẹ́ fi ra yín jóye wèrè ẹ lọ mọ nǹkan tẹ́ ẹ ṣe kí mo sọ fún yẹn lọ mọ nǹkan tẹ́ ẹ ṣe èmi ò kí mi ò ń jáde wá para o bọ̀ tó bá sọ pé wèrè ní ẹ wèrè lèmi náà tó lórí burúkú ní gbogbo àwọn àtàyè àtàwọn tẹ́ ẹran síbi tó lórí burúkú ní gbogbo yín ni ẹ wá ẹ jọ tó bá yẹ pé torí Yorùbá nation matter torí country Nigeria country mata ẹ lọ farabalẹ̀ gan o ọ̀dọ̀ tọ́lọ ẹ lọ farabalẹ̀ mọ́dà kó calm down ẹ lọ farabalẹ̀ gan ẹ bá ṣe wèrè wèrè má ṣe yá yín dànù ẹ bá ṣe wèrè wèrè má ṣe yá yín dànù ẹ wá gbogbo alájọ nílẹ̀ Yorùbá bàbá ẹ ló nílẹ̀ Yorùbá ni ó máa lẹ̀ mọ́ mi ọmọ ọkọ ni mi nílẹ̀ Yorùbá àbọ̀lórí burúkú ni gbogbo ẹ lọ farabalẹ̀ gan o ẹ lọ farabalẹ̀ tẹ bá ṣe normal normal studio level yìí kẹ bá ṣe tẹ bá pàdé mi wọ́nà wọn ẹ bá parun àbáyé yín fẹ́ bàjẹ́ ni ẹ wà ẹ lọ́mọ nǹkan tẹ̀ ń ṣe sẹ́ẹ̀ ẹ lọ́mọ nǹkan tẹ̀ ń ṣe tó bá yẹ pé tinubu bá ti ṣe ẹ lọ́mọ nǹkan tẹ̀ ń ṣe mi àná lè jó kí o ẹ wá ẹ lọ dúró síbi tọ́lọ́ fi yín sí o tẹ bá lọ ṣe bí wèrè ẹ wá a máa jáde fún yín tán ṣọlọ́rí burúkú ni àbáyé àwọn ọba yìí wo àbáyé ọba olórí burúkú tó gbéra sí balance tó tó ń ṣe dáadáa àbáyé gbogbo yín fẹ́ bàjẹ́ papọ̀ ni ẹ wá ẹ lọ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe sẹ́ẹ̀ ẹ lọ mọ̀ nǹkan ṣe ẹ wá pẹ́ẹ́mí bẹ́tà kí n pẹ́ láyé o pẹ́ẹ́mí ó bẹ́tà kí n pẹ́ láyé ẹ tó ti sáyé kú ràn ní o ẹ lọ mọ̀ nǹkan ṣe o anybody fucking anybody bá padà whatsapp mi ayé ara máa pàyà ẹ ni ṣe ń ṣeré ni ṣe ń wáìnì mi ni nàlẹ́ wáìnì yìí tí bá ti ẹ̀ ń ṣọmọlúwàbí mo mọ̀ nǹkan tí mo ń ṣe ẹ eh, ọba tí o bá pọ́nra ẹ̀ lé wá yẹ yẹ ya ẹ wá o tẹ́rọ́rìsì ó pa àwọn èèyàn nílùú wọ́n lè sọ fún yín pé kẹ́ dáwọ́ dúró ẹ̀ lè fẹ́ dáwọ́ ẹ̀ dúró igbó òṣàmbá yín sọ́lẹ̀rọ̀ ẹ̀ lè fẹ́ gbọ́ ẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ayín dáadáa orí tẹ́rọ́rìsì ẹ̀ fẹ́ máa pààyàn káàkiri ìgboro kò ní dá fún yàyín ẹ̀ ní sórí yẹn àtẹ̀yìn àti gómìnà àti gómìnà tẹ̀jọ kóra yín jọ ayé yín máa bàjẹ́ tọmọtọmọ ní ẹ̀ ní jèrè ẹ̀ wá ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ kẹ́ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe o ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe gidi tẹ́ bá ní wèrè wèrè gbalẹ̀ bí wi ó gbalẹ̀ bí yẹ̀pẹ̀ ẹ wá máa wọlé èèyàn ẹ lọ máa búṣẹ èèyàn mọ́lẹ̀ ẹ lọ máa pa èèyàn ẹ ti wá sọ ẹran èèyàn ẹ ti sọ odidi ẹran èèyàn ẹ ti sọ di ẹ ti sọ di ẹran ẹran màálù ẹ ti sọ ẹran èèyàn ẹ ti sọ di ẹran ewúrẹ́ àbí kò fẹ́ dá fún yín lòògùn tẹ́ ń ṣe ẹ̀fẹ́ bàyẹ̀ yín jẹ́ ni nàdè máàdì ni ẹ wá ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe o ẹ lọ mọ ọkọ tẹ́ ń ṣe ọ̀gbẹ́ni tó sọ pé díẹ̀ díẹ̀ yẹn ọ̀gbẹ́ni wá bá mi delete message yẹn bá mi delete message yẹn lójú ẹsẹ̀ àgbéyà ẹ̀ ṣe pé mo bá yín ṣeré ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ mẹ́díà ni mo wá ṣe ni ẹ wá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ kẹ́ lọ́mọ ọ̀gá tẹ̀ ń ṣe ẹ lé gbogbo ẹ tó bá ti sòótọ́ ọ̀rọ̀ nílùú ẹ máa lé wọn pa silent ẹ máa lé wọn pa ṣọ́bà mi ṣe yá yín ni ṣé ti yá wèrè ni ẹ wá ẹ má lọ wá sí sáìdì ọ̀dọ̀ mi o kẹ́lẹ́ ọmọ nǹkan tẹ́ ń ṣe bàbá mi jẹ́ mílítì kò jẹ́ mílítì mi ìran ya anybody o máa bọ́ síta fún yín fúnra ẹ wá àwa yúùtù gan fún bá bá ṣe wáyé gan àwa fúùtù àwa yúùtù à ń bínú lọ́wọ́ à ń bínú lọ́wọ́ ẹ pa wá díẹ̀ díẹ̀ ẹ ẹ pa wá díẹ̀ díẹ̀ nílùú ẹ lè ká dákẹ́ àbọ̀lọ́fẹ́ bá yẹ yín jẹ́ ni ẹ bóyá ẹ̀mí tẹ́ wéèsì lọ́wọ́ náà ẹ bóyá àwọn ẹ̀mí ti wéèsì náà gbogbo àwọn Yorùbá lè ṣe gbogbo àwọn ọmọ Yorùbá wọn ò ní fọkànbalẹ̀ mọ́ wetin dey sup gbọgbọ ẹ wá sọ pé ẹ̀yin kan politician ẹ sọ pé ẹ̀yin kan kínní àwọn náà fẹ́ gba ayé jẹ́ iṣẹ́ àwọn bá mi ṣe ya yín ni mo ní kí wàá gbá yín wọ́n ni o ẹ fi mílẹ̀ sí tèmi ẹ yẹ kí n ra máa ṣe Yorùbá nation mi jẹ́jẹ́ ṣe ń gbọ́ ẹ jẹ́ kí n rárá máa ṣe yorùbá nation mi jẹ́jẹ́ ẹ má ta nǹkan tó yẹ pé ẹ máa padà fi ní problem anywhere tẹ bá lóògùn gbogbo pẹ́ lóògùn iná o a máa bá yín fa àbíwèrè àbíwèrè ni yàrá yà yín ni na dey whine me ẹjọ́ tí bá ń lọ jẹ́jẹ́ mi ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹrú ọba ẹ pákó ẹ̀ lẹ́ máa lọ ti yín tó bá ti wá tọ́ mi ò lè escape ṣé ń gbọ́ mi tẹ́ bá ti wá tọ́ mi ìwọ tó ní I talk too much tó bá ti bí bàbá ẹ̀ lẹ́kọ̀ọ́ kú bàbá ẹ̀ rẹ̀ pàrà mẹ́sẹ́jì mi ní WhatsApp tó náà bá ní payé yín jẹ́ a ti try fún yín tó nà ẹ pa àwọn èèyàn wa a lè sọ fún wa a lè sọ fún yín pé kò tẹ́ wa lọ́rùn ṣé jáwọ́ à ni kí ló wá dé tẹ́ ẹ wá fẹ́ máa frustrate àwa ọmọ onílùú we are citizens in Yorùbá land we are not a slave ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe o mo sọ fún yín díẹ̀díẹ̀ kẹ́ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe ẹ̀yẹ́ ká máa ṣe Yorùbá nation wa díẹ̀díẹ̀ you understand ayé adájàre akọjí mo láìkì ánsà tó fún yẹn ìwọ tó bá ti mọ̀ pé ìṣe mi ò tẹ́ lọ́rùn lórí péjì mi dìlítì ara ẹ̀kọ́ náà tó dìlítì ẹ̀ kúrò láyé ìwọ tó bá ti mọ̀ pé iṣẹ́ kò tẹ iṣẹ́ mi kò tẹ lọ́rùn lórí orí péjì mi ló wà mí ò sí lórí péjì bàbá àti ìyá ẹ dìlítì ara ẹ tó o bá tó o bá láìkì nǹkan tí mò ń ṣe lórí péjì mi tó o bá dìlítì ara ẹ ọlọ́run máa dìlítì ẹ kúrò láyé ó yẹ jẹ́ nìyẹn kò jù báyẹn lọ ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe ẹ má ẹ fà whatsapp mi láti pàrá mi mọ́ tẹ́ bá jọmọ ìgboro ṣe ìgboro ju ìgboro lọ ìta ju ìta lọ jẹ́jẹ́ ló sọ pé ká máa ṣe ọmọlúàbí ni wá ẹ wá ẹ má sọ wá dàgọ́ tẹ́ máa fi ní problem nígbèésí ayé yín ọ̀jájá ò ní ọ̀fífẹ̀ ẹ má sọ wá dàgọ́ tẹ́ máa fi ní problem all over ẹ wá àbáyín sọ ẹ̀yin ọba tẹ́ bá jẹ́ terrorist tẹ́ ń kó bandit pamọ́ tẹ́ fífi àjà wa ọmọ Yorùbá ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe àbáyín ṣeré o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o bóyá jẹ́ nìyẹn mo kàn ní kí wá gbá yín wọ́n nìyí step tẹ́ bá take àwa náà máa tẹ́kì tiwa ẹ tẹ́kà reply ni roko tó ṣe tó bá bá mi fa bàbá ẹ̀ fà á tó bá bá mi jà bàbá ẹ̀ jà tó bá rán yàn síbi tí n bá escape ọ̀gá yùkà ẹ̀yin tẹ̀ lọ pati àbọ̀lórí burúkú nìyá yín ṣá ẹ má pàdé wa ṣẹgbọ́n ẹ má pàdé wa ẹ̀yin ẹ tẹ́kì nonsense step kẹ́wọ̀n bí ẹni kọ̀lẹ̀tì àbínàdé máa dì ní èmi nìkan ni mo wá kìlọ̀ fún yín sìn bọ̀ mo wá kìlọ̀ fún yín ni mo wá kìlọ̀ fún yín kẹ́ mọ ọ̀rọ̀ tẹ́ ń ṣe tó bá jókòó sí pálásì ẹ̀ tó ń ta ògo àwọn ará ilé Ifẹ̀ tẹ́ ń ta gbogbo ilẹ̀ ilẹ̀ Yorùbá fáwọn China ẹ dúró lórí ọwọ́ yín tẹ́ bá wá ẹ̀ ní pé lọ ẹ̀rọ ajẹ́kádùn tiwa jẹ́jẹ́ báyìí sí ẹ ti sún akògiri ara ní aráàlú gidi ẹ lọ́mọ ọkọ tẹ́ ń ṣe o bàbá yín sọ́kẹ́ máa gbọ́ ace jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò wá sí pálásì yín tó bá ní nǹkan tẹ́ ṣe tó wrong ọba alẹ̀ yóò bá lẹ́lẹ́ jẹ tábà dẹ̀ bá yín wí àtó bá yín wí àwa aráàlú lẹ sọ pé ẹ fẹ́ wá sìn ẹ débẹ̀ tán lẹ́bẹ̀ sí ṣe rádaràda tí fáwọn bá tiẹ̀ yan yín tó bá yẹ pé olóṣèlú náà ló yan yín tó bá yẹ pé olóṣèlú dáadáa ni gbogbo ìlú ó máa dáa tó bá pé olóṣèlú tó yàn yìí ó dáa ìlú máa dáa náà ọba tó jẹ sílùú òtòrò ń ṣọba dáadáa náà kí lè bá mi fà àwọn ojú ni náà ah i i i won do ni na yes i no dey go other place go beg money i get my own mo na go sit down where jeje ẹ wá ẹ lọ ṣe kí ni ẹ lọ ṣe kí ni mo go sit down where jeje i no dey beg o i no dey look anybody eyes o but oga if you believe say you can use your terrorist kill me you make a mistake ẹ lọ farabalẹ̀ gan ẹ lọ farabalẹ̀ ẹ yẹ kí n dọ́ra máa lọ jẹ́jẹ́ mi kẹ́yìn náà dẹ̀ máa lọ jẹ́jẹ́ yín a ti mọ̀ pé tẹ́rọ́rìsì lẹ́yìn olórí burúkú tẹ́ pẹ́ra yín ní nídà nílẹ̀ Yorùbá a ti mọ̀ pápá apààyàn ní ẹ̀ra fàwa tẹ̀ lè pa sílẹ̀ tẹ́ bá try ẹ̀ tẹ́ bá try ẹ̀ ẹ wá sọ pé ẹ fẹ́ lo Nàìjíríà force kan ah nínú ibi tó bẹ́ mi sí inú báràkì lọ bí mi sí na don't forget na the craze ni ah ẹ wá àwọn ọmọ wa tó jẹ́ force gan-an àwọn àwọn atójẹ́ fọ̀sẹ̀ febi pa wọ́n náà ẹ fún wọn sálárì wọn náà àbílẹ̀ náà lè máa ẹ mọ̀ yí àwọn tẹ́ fìyà jẹ nílùú ẹ fìyà jẹ àwọn civil servant ẹ fún wọn ní nǹkan tó yẹ kẹ́ fún wọn àwọn tó bá tún bá yín ṣiṣẹ́ náà ẹ tún jẹ wọn lówó ẹ fìyà jẹ àwọn aráàlú ẹ pè wá ní slave ni ayé yóò ní dáa ẹyọ báwé rẹ yín ẹyin politician lórí burúkú ẹ ní sóríire papọ̀ tọmọtọmọ náà lè máa di tẹ bá lé gbòó pa síbẹ̀ rẹ̀ ìgbòho mọ nǹkan tó ń ṣe o kẹlẹ́ máa gbọ́ tẹ́bá lé Sunday Ìgbòho pa síbẹ̀ nì Ìgbòho mọ nǹkan tó ń ṣe tẹ́bá bìlì pàgbára wà lọ́wọ́ yẹn wá inside life ni every every na zoo country na ayéyáde àkànjẹ́ àdè fi you this country na zoo country na country tó yẹ pé ṣe máa ń pààyàn ṣoògùn owó ń sìn tó bá bímọ obìnrin má rí láìle tó bá lọ bọ́ sọ́wọ́ ọmọ yahoo wọn máa ṣe kí ni ṣé bó ṣe yẹ káyé wà nìyẹn ni ṣé bó ṣe yẹ ṣé bó ṣe yẹ kí kọ́ńtírì wà nìyẹn ni ẹ̀yin kí ní burúkú yìí ẹ̀ ń kírètì ẹ̀ ń kírètì bad táwọn ọlọ́mọ fi ń fira wọn ṣògbọ́n owó nígbà tí ò sọ́pṣọ̀ mọ́ ẹ wá sọ pé ẹ̀yin kan ọba wèrè ẹ̀yin kan ìjọba àbọ̀nà fẹ́ ba ẹ̀yin jẹ́ ṣá ẹ wá ẹ lọ wá bí jókòó sí o ẹ lọ jókòó ara yín jẹ́jẹ́ lọ farabalẹ̀ ọmọ onílù jẹ́ bá fara kan bá àwọn máa fara kẹ́yìn náà eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹ̀ sars o eléyìí dísùn olóbi ẹ̀ sars na freedom matter people dey die every day why and ah, you call yourself king you sit down in palace ogun kill you you sit down in palace you say you be ọba ọba for who àbọ̀lórí burúkú ṣe torí máa ń pọn yín ní ayé yín ò ní dáa ọba wo ẹ máa tó parun very soon ẹ̀yin olóṣì gbogbo ẹ pera yín lọ́ba ẹ wá make anybody no call me again make anybody no come whatsapp me again on top ẹ ẹni wèrè tẹ́ ń kóra yín sí. Si no call me again i no dey follow any bloody play this one wey you dey wey you dey push awikoko ẹ eh, ń ti awikoko olórí burúkú ẹ tó ti bóra tó tó yẹ pé hmm, tó bá gbà sára ìgbà kan ni kò tí kò farabalẹ̀ mi ní báyìí pariwo mo kàn ní kí wọ́n gbá yín wọ́n nìyí kò ń ṣòro ariwo àwa náà ń ṣọmọ gẹ́gẹ́ lọ́wọ́ ẹ̀yẹ sori burúkú káwa náà ṣe bí wèrè ẹ bá mọ̀ pé wèrè ju wèrè lọ ẹ sọ pé ẹ̀yẹ kan ìjọba tá ní ìjọba ìjọba tó ń paráàlú lẹ́kún ayé yóò dà ṣe bẹ́ẹ̀ múra election ẹ̀ lọ́ ṣe ẹ̀yin olórí burúkú sọ́mbọ́ọ̀dì ogún kí ni nàbùkù